insha Allah ta'ala a máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí à ń sọ nípa thalathuna qaida fi at-tanmiyah adh-dhatiyyah wal alaqat al thirty principles fún personal development àti fún relationship tí ó rẹwà láàrin ara wa níbàámu sí ọ̀rọ̀ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ pé innama bu'ithtu li utammima makarimal akhlaq anábì ní ọlọ́run ọba ó gbé mi dìde láti wá ṣe àṣepé lórí ìwà ọmọlúàbí ìwà yáàyè níbàámu sí ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma yànàbí sallallahu alaihi wasallam yóò máa fọ̀ wá mọ́ ibi tí a bá kù sí ní sheikh wa alimami Sa'idi wọ́n ní àtẹ̀síkíyà àfọmọ́tà náà bí ó máa ṣe fún wa minal akhlaqi arradila níbi àwọn ìwà ìbàjẹ́ àwọn ìwà tí ó dáa ẹgbẹ́ ìwà tí ó dáa ni ló máa ń ba àlákọ̀ láàrin ẹbí láàrin ọkọ àti ìyàwó ni bàbá àtọmọ ni kó tó di pé yóò extend data láàrin ọ̀rẹ́ àwọn abániṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló jẹ́ pé nínú ní tó yẹ ká mójútó òun náà ni alkolok ìwà ọmọlúwàbí sheikhul islam ibn al-qayyim rahimahullah ta'ala wọ́n ní ad-dinu kullu khuluq wọ́n ní ẹ̀sìn wa ó ní bá ṣe gbogbo ẹ̀ pẹ̀lú al-khuluq ìwà yáàyè ìwà ọmọlúwàbí lẹ́ni insha allah ta'ala al-qaidatu ar-rabi'a principle ẹlẹ́kẹrin nínú thirty principles tí a fẹ́ fàyọ nínú al-Qur'an al-Karim ó ní principle khudhil They ètò mean pé learn to overlook learn to forgive learn to let go You know principle tí a fi máa ń ṣe ayé nínú principles tí a fi lè ṣe ayé tó fi lè rí ayé ṣe ò ní kí yẹn learn láti let go ká máa gbé nǹkan ká máa gbé kúrò ní ara ká foríjì àwọn èèyàn ká gbàgbé ọ̀rọ̀ àná bí Yorùbá náà sọ wọn lẹni tí ò bá gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹ́ nìkan àbá ṣeré so principle yìí principle tí ó ṣe pàtàkì ni mo pè ní khudi al meaning learn to let go ká kọ́ láti mọ bí a ṣe máa ń gbàgbé ọ̀rọ̀ àná ká má máa tẹnu mọ́ ọ̀rọ̀ tó ti lọ learn to forgive ká learn láti foríjì ní ara wa. Ẹ rí principle the third principle mo link ẹ mọ́ the third principle tọ́lọ́ba sọ pé waja'alna ba'dakum li ba'din fitna ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni a ṣe yín ní fìtínà fún ara yín ẹni tó ní mímọ̀ fìtínà ni fẹni tí ò ní mọ̀ ẹni tí ò ní mọ̀ fìtínà lọ́lọ́run fi ṣe fẹni tó ní mímọ̀ nítorí pé alhassad ẹ̀kẹ́ ta lè wá lọ́dọ̀ ẹni tí kò ní mímọ̀ àbí lọ́dọ̀ ẹni tí kò lówó sọ́dọ̀ ẹni tó lówó tó ní mímọ̀ bákan náà alkibru wal ujub àbí àtàhálì ìmáa wọra ẹni pé a bẹ́tà àwọn yòókù ó lè ṣe olówó lórí ẹni tó jẹ́ aláìní àbí kó ṣe onímímọ̀ lórí ẹni tí ò mọ̀ tó pride kéèyàn máa wo pé òun ju àwọn yòókù lọ nígbà mùsùlùmí tánàbí sọ pé alikibro bàtọrọ lhaqi wa ghamtu nas níbi ní ìgbéraga ó ní kéèyàn reject òdodo àti kéèyàn máa wo àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹni pé wọn àtó èèyàn àbí wọn já mọ́ nǹkan kan bákan náà ẹni tó jẹ́ aláìsàn fìtínà lọ́lọ́run fi ẹni tó lálàáfíà ṣe fún ẹni tó náà lálàáfíà fìtínà ni ọlọ́run bá fi aláìsàn ẹni tó rẹ̀ ọlọ́run fi wọ́n ṣe nítorí pé aláìsàn yóò máa bínú pé ẹni tó lálàáfíà kò kàńkún ẹni tó lálàáfíà ó náà lè máa bínú pé aláìsàn yìí kò apíríṣẹ́ẹ̀tì létò tó ń lè ṣe ọjà alina bá ọdọkùn lè bá ọdún fìtínà òun ni ابن Ibn رضي الله عنه، ó الله ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ lè tẹ̀sùbẹ̀rún kẹ́ lè bá lẹ́yìn láti so extension principle yẹn àbí practical application principle yẹn òun ni khudhil learn to let go learn to forgive láàrin ọkọ àti learn to forgive learn to let go bàbá sọ́mọ learn to forgive learn to let go sora al-Qur'an tààtìrí principle yẹn ọ̀nà Suratul A'raf Quran chapter seven verse one hundred and ninety nine ọlọ́ba subhanahu wa ta'ala ọlọ́ba sọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìpè khudhil 'af ìwà anabi sallallahu alayhi wa sallam khudhil 'af wa'mur bil-'urf wa'arid 'anil jahilin lólórí mẹ́ta ni khudhil 'afwa ìtumọ̀ ẹ̀ learn to forgive learn to let go olùwàníwà anábì sàmójúkúrò wà múrùbílẹ ọrf máa ṣe nǹkan tó jẹ́ pé ó jẹ́ standard pàṣẹn tó bá tó bá tó bá mu ní tó bá bá mu ni kò máa pa láṣẹ wà áàrin anil jahili bákan náà gorí kù lọ́dọ̀ aláìmọ̀kan sheikhul islam bin taymiyyah rahimahullah wọn ni adìyẹ ayah wọ́n ní ayọ̀ ọlọ́run ọba tó wà ní Suratul A'raf Quran chapter seven verse one ninety nine tọ́lọ́ ọba sọ pé khudhi al-'af ìwà ànábì sàmójúkú fáwọn èèyàn wa'mur bil-'urf ọlọ́ba ni ìwà ànábì pàṣẹ nǹkan tó bá jẹ́ nǹkan tí ó dáa wa'arid 'anil jahilin àwọn aláìmọ̀kan má kà wọ́n kún má má fọkàn sí ní tá aláìmọ̀kan bá ń sọ Ibn Taymiyyah rahimahullah قل هذه الآية آية فيها جماع الأخلاق الكريمة ونصمري وملعبي وامري ففي أخذ العفو من أخلاقهم ونطريق نبي آية الله سبحانه وتعالى الله بانك يا نبوة محمد صلى الله عليه وسلم كلين لا forgive àwọn èèyàn kò learn láti let go tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn sálàfàna sọ́ọ̀lẹ̀ tí wọ́n ṣe tafsiru àyà yìí wọ́n ṣàlàyé àyà yìí ní ọ̀nà mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ pé gbólóhùn ọlọ́run bá sọ pé khudhil afwa wa anabi sallallahu alaihi wasallam sàmójúkúrò máa let go wọ́n ní ìtumọ̀ àkọ́kọ́ ni asọ́fù an isaati al-musi kí a forgive ẹni tí وبسيطة والإيراد والتجاوز عن ذلك بحيث لا يقف عند الإساءة وكي ما consider بتي أنت سوا كاد ما في بيان تبات سوا لو تربات لوري ما نلكجي خذ العفو ونتما دولون خذ العفو وني ما عفا أي ما زاد فيما يتصل بأموال الناس pé ká má mọ ká má mọ ká má mọ ká má mọ over báwo mo ṣe fẹ́ pé ká má jẹun tó jẹ́ pé tá a bá ní access sí property àwọn èèyàn ká má iná mójúkó hmm. èèyàn lè fún wa ní liberty pé masha allah you are mine we are together olúwa ni kódìlà àfọwà wọn ni ọlọ́wọ́ sọ fún anabi sallallahu alayhi wa sallam pé n tó bá ti involve dúkìá ẹlòmíì wa nábì máa lámójúkọ meaning má máa kọjá ààlà ń bẹ ẹlòmíì wà tẹ bá fún ní àǹfààní inch ó máa lọ miles ọlọ́niwà nábì nínú ọmọlúwàbí ni pé khud al ìwà nábì sallallahu alayhi wa sallam khud al-afwa nínú nǹkan oní nǹkan tó bá ti rí díẹ̀ fi yókù lẹ̀ so àrínú àwọn ẹlòmíì tí wọ́n sọ pé ìtumọ̀ khud al ó ní pé tasaddaq bima zada an hajatika wa hajati alik ìwà anábì let go bùkátà tó fẹ́ gbọ́ tó bá ti gbọ́ bùkátà rẹ̀ àtàwọn aráalé ẹ̀ nǹkan yòókù fi ilẹ̀ fáwọn èèyàn so ìtumọ̀ ẹni pé ìwà anábì sallallahu alaihi wasallam má máa jẹun tí ó mọ̀ wá over concerned pẹ̀lú tó fẹ́ jẹ́ tiẹ̀ tó bá ti rí bùkátà gbọ́ tó gbọ́ bùkátà ìyàwó àtọmọ khudil afu let go yòókù jẹ́ kí ìyókù jẹ́ kó bọ́ sí ọwọ́ àwọn èèyàn so ara wọn tí wọ́n sọ bẹ́ẹ̀ nínú wọn ò ní Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní ìtumọ̀ khudhila afwa pé ìtumọ̀ pé ọlọ́run bá ní ká nàbí kó sàmójúkò kó let go wọn ni pé anfikil fadla excess máa ná excess tó bá ti gbọ́ bùkátà ẹ̀ tán ná excess ná lórí ẹbí láwọn extended family na lórí na lórí ọ̀rẹ́ kódìlà àfọwà let's go mọ́kàn máa kó ilé ayé mọ́kàn máa kó jọ lásán wàlmánà thalith ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta oníwà wàlmánà mashhur inda salaf eléyìí ni ìtumọ̀ tó popular jùlọ náà salaf ìtumọ̀ òní pé kódìlà àfọwà ìwà nàbì sallallahu alaihi wasallam àwọn ìṣesí àwọn èèyàn tó bá rí tó wà disgusting tó bá rí ìṣesí àwọn èèyàn ìwà nàbì máa gbójú. Mm, ibi táwọn yẹn bá kù sí má máa fojú rẹ má máa fi wò wọn kóde la àfọwà máa ní àtẹmára máa lámójúkọ nínú sahih bukhari asar wa abdullahi ibn zubair ipe gbólóhùn ọlọ́ọ̀bà tó sọ pé kóde la àfọwà wà nábì let go innama unzila kóde la àfọwà min akhlaqi nas onítọ́lọ́wọ́ bá ń sọ níbẹ̀ ni pé wà nábì sallallahu alayhi wa sallama inadequacies àwọn èèyàn ibi táwọn èèyàn tẹ́ bá jọ interact ibi tán bá kù sí má máa wò ó má máa wò bẹ́ẹ̀ torí pé gẹ́gẹ́ bí ilé orin tí mo mú wá lánàá ó ní wa'lam bi annaka in talabta mu'adhaban rumta shatat man dha alladhi ma sa'aqatun wa man lahu al-husna faqat tó bá sọ pé òun wẹ́ tó máa understand it perfectly tó máa ń sọ pé òun wá ẹni tó jẹ́ pé ó máa lè read the feelings ẹ̀ accurately èèyàn nílọ̀rẹ́ ni o ó ní man the lady man sakat ta lẹni tó jẹ́ pé from A to Z gbogbo conduct ẹ̀ yóò wà pleasing gbogbo conduct ẹ̀ yóò wà acceptable kò possible khudila afwa learn to let go and move on And move on and let go ó máa ń jẹ́ kó kéèyàn balẹ̀ wọ́n ní Abdullahi ibn Zubair radiyallahu anhu ó ní gbólóhùn tó lọ́n sọ pé khudhi al-afwa ìwà anábì sallallahu alayhi wa sallam máa let go ó ní min akhlaqi nas manners àwọn èèyàn ìwà anábì sallallahu alayhi wa sallam mama mama mama mama pẹ́ lórí ẹ̀ tó bá tẹ̀lé tó ṣe tó dùn ọ́ ìwọ máa bá tiẹ̀ lọ. so inú rìwáyà mi wọ́n ibn Zubair radiyallahu ta'ala anhu ọ̀pẹ̀ kọ́dẹ̀lá afọ́wàmí akhlaqi nas ọlọ́run anábì máa ṣàmójúkò fún eh, báwọn èèyàn ṣe ń ṣe tó kù díẹ̀ káàtó wọ́n ní abdullahi ibn zubair radiyallahu ta'ala anhu wọ́n ní wallahi la'akhudannahu minhum ma sahibtuhum mo fi ọlọ́run bá búra màá máa dójúkò fáwọn èèyàn as long as tí bá wà láyé tí mo deal pẹ̀lú àwọn èèyàn sòyìn tí mo fẹ́ lò nínú verse kò ní pé meaning tí àwọn meanings yòókù náà ó correct fàpèjú ìgbélò kódìlà àfọwà let go nípa pé mama mama mama di kamaya jù tí wọn bá ti lè gbọ́ bùkátà rẹ bùkátà àwọn ẹbí nǹkan yòókù kéèyàn fi ṣàǹfààní fáwọn èèyàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ nínú hadithi yìí ṣe yàwó Aisha radiyallahu anha pé anabi pa ẹran àwọn aráalé anabi sallallahu alaihi wasallam wọ́n ti há ẹran tán nígbà tí anabi ò fi wọlé anabi wọn bẹ̀rẹ̀ pé madha baqiya kí ló kù nínú ẹran tá a pa wọ́n ní yàwó Aisha radiyallahu anha ó sọ pé qad faniya kullu shay illa dhira gbogbo ẹran yẹn ló ti tán àfi apá ẹran ẹyọ kan náà ló kù anabi ní baqiya kullu shay illa dhira anabi ní gbogbo ẹ ló ṣẹ́kù àfi apá ẹran kan ìtumọ̀ pé gbogbo ẹ̀ ló sẹ́kù ni pé wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah níta bá ti síwájú fúnra yín ẹ bá lọ́dọ̀ ọlọ́run huwa khairan wa a'dhama ajra lọ́wọ́ ni ẹ bá tí ó dáa ju bẹ́ẹ̀ ṣe pírẹsẹ́ǹtì ẹ̀ fọlọ́run bá lọ ẹ dẹ̀ bá ẹ̀san rẹ̀ tí ó tóbi ju n tẹ̀lé expect lọ khudhil afu from my personal uh, experience mo ti observe pé tán bá ń pe nǹkan ní owó owó in particular abẹ́gun nǹkan tí èèyàn lè fi ṣe aljud mo rí pé ẹsẹ̀ kan ní kíní yẹn ni from personal experience ní tí mo mí pẹ̀lú pé ẹsẹ̀ kan ló ní pé tí èèyàn bá ti decide láti ṣe èèyàn máa ju nǹkan yẹn lọ immediately kò sí kò sí iye tó wó lè jẹ́ tí èèyàn bá ti decide láti ná tó jẹ́ pé kò ń dẹ̀ ṣe pé ìgbà téèyàn ń ná yẹn ó wá affect personal needs, basic needs for that matter yẹn. Wallahi, immediately náà lèyàn ti rí relief ń bẹ̀. Even kò a million, kò jẹ́ jù bẹ́ẹ̀ lọ. Níbẹ̀ ní level bọ́lá ọba ti ṣe oníkálukú wa. Ẹ máa rí immediately ese kan ló ní tẹ́ bá ti kan ẹsẹ̀ kan yẹn, ó máa wà nílẹ̀ lẹ́yà kàtà ni. So tá a bá sọ pé kódé là á ni pé wọ́n máa di nǹkan mọ́ra. Ẹlòmíì wà aṣọ kúnnú lódò wọdúróòbù ẹ aṣọ míì kò ní débẹ̀ thirty ó lè má débẹ̀ thirty forty days ẹlòmíì mọ́tò kúnnú gàrájì ẹ mọ́tò tẹlòmíì fi kọ́kọ́ ṣe ilé ayé bátìrì dẹ bàjẹ́ mọ́ nínú kóde la let's go ló sọ kí n sọ pé irú gbólóhùn yẹn náà kóde la afọwà Ibn Abbas ló tu ó relevant dáadáa pé ẹ máa let's go bí èèyàn ṣe máa ń ṣe ilé ayé nìyẹn èèyàn ní mọ́tò mẹ́ta mẹ́rin ọmọ ìyá ẹ̀ ó ń sọ́fà ó nídìí mọ́tò kan kan kan gada gádà rẹ̀ gádà confidence àbúrò mọ́ gbélé e lọ kọ́dé là á fò àtórí pé ìwọ gan mọ̀ pé mọ́tò ètò òun kò dín kò relevant kò wúlò fún ẹ rélì òòló ọmọ òòló ìyàwó òòló ẹ rántí àdìsí anábì wa sallallahu alaihi wasallam tánàbì sọ yìí pé sallallahu alaihi wasallam anábì sọ pé دار أو بيت لرجل وبيت لامرأته وبيت للضيف Ànábì ní ọkùnrin ó ní ìdí yàrá kan ìyàwó rẹ̀ ó ní ìdí yàrá kan tó máa fi sí wọ́n ní ìdí yàrá kan tó jẹ́ tàlejò Ànábì ní wà rọ́ọ̀bì olè ṣàìtàn ẹlẹ́ẹ̀kẹrin ṣàìtàn ni ó pọ̀sẹ̀sẹ̀ ó fi hàn pé eh, vacuum tó bá ti wà ah, yóò wà fún ṣàìtàn kódìlà áfù ó lè túmọ̀ ní pé ẹni tó lásọ púpọ̀ dáṣà àwọn ẹlòmíì tó yẹ pé tó bá dáṣà wọn inú wọn dùn ẹni tó nílé púpọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ ń sọ́fà alẹ́ mi tí ìgbélé sheikh abu ẹlọ́mọ gbé bẹ́ẹ̀ kódìlà af wọ́n ní àìlàmójúkù ni ló jẹ́ kẹ́rù wèrè pọ̀ ẹ̀báwo eléyìí náà tó gbé nínú ìgbésí ayé wa ó mọ́ ń wà lára reservations tá a máa ń ní nípa ara wa náà tí wọ́n bá ní ọmọ ìyá ẹ̀gbọ́n ni àbúrò ni tí ò bá ní àlàáfù ọkọ̀ tó ti lò dó kò tún lè yànda ẹ̀fà burú àwọn yẹn ló máa bú ó máa máa lose respect khudh al-afwa ṣùgbọ́n ìta sọ gangan ni pé al-afwu min akhlaqi an-nas elena relevant báwọn èèyàn ṣe máa ń ṣe fọlọ́niwà náà bí sallallahu alaihi wasallam khudh al-afwa ìwà ànábì sallallahu alaihi wasallam ànábì dojú mọ́ rí táwọn èèyàn rò púpọ̀ nípa pé wọ́n ṣe gbá wọ́n ṣe àwo fún ẹ al-Allamatu as-Sayyidi rahimahullah wọ́n ní hadhihi al-aya wọ́n ní aya yìí jami'atun li husni al-khuluqi ma'a an-nas wa ma yanbaghi fi mu'amalatihim wọ́n ní aya yìí aya yìí dítẹ́ẹ̀lì bó ṣe yẹ ká máa lò pẹ̀láwọn èèyàn falladhi yanbaghi an yu'amila an-nas wọ́n ní bó ṣe dá falladhi yanbaghi an yu'amila an-nas bihi wọ́n ní tó dáa ká máa fi báwọn èèyàn lò an ya'khudha al-afwa ó ní ká máa gbójú ká máa let go ayé ما سمحت به أنفسهم وما سول عليه من الأعمال والأخلاق wọ́n ní nǹkan tí àwọn èèyàn bá fẹ́ yọ̀ǹda fún wa nǹkan tó bá rọrùn fún wọn nínú iṣẹ́ nínú conduct ká wà satisfied pẹ̀lú ẹ̀ fala yukallifuhum ma la tasma bí tọ́ba yọ̀ wọ́n àwọn introduce nǹkan míì wọ́n ní ká má máa compel àwọn èèyàn láti ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe naturally bal yashkuru min kulli ahadin ma qabalahu bihi in tó kálukú bá gbé wá ká dúpẹ́ fún ní kálukú min qawlin wa fi'lin jamil níbi ọ̀rọ̀ àti níbi ìṣe tó dáa ẹ jẹ́ fún wa ní mo máa ń sọ̀rọ̀ kan mo ní àwọn èèyàn nígbà míì wọn mọ̀ yí pé ìbálò àwọn èèyàn gan odidi fani kan ni odidi ìlànà kan ni fanu ma'rifati nas wa mu'amalati nas wa mu'amalati nas ká dáwọn èèyàn mọ̀ ká dẹ̀ mọ̀ bá ṣe bá wọn lò ẹ jẹ́ ń fún ẹ jẹ́ ń practical examples mo mo mo láwọn èèyàn tó pọ̀ naturally lẹ́gbẹ̀ẹ́ mo dẹ̀ mọ nínú àna ọlọ́run bá mo mọ elastic limit oníkálukú so naturally mo mọ̀ pé ok n tó ń kálukú bá offer mo appreciate ẹ̀ but mi lè push èèyàn kọjá limit rẹ̀ eléyìí inú nǹkan tí yẹn gbọ́dọ̀ understand ni mo mọ̀ nínú ọ̀rẹ́ nínú alájọṣe ṣe pé ah ní tí mo rí pé ó máa dáa jù ó ní pé wo ẹ má gbèmí délé ẹ yín because mo mọ̀ level sacrifice àti level commitment oníkálukú lè ṣe kìíní ó really assist me naturally ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwa àáfà tẹ́ máa ń pè láàfà yín a kì í lè appreciate kìíní yẹn a fẹ́ demand lọ́dọ̀ àwọn èèyàn kọjá nǹkan tí wọ́n lè offer naturally so mo mẹ́rin tó naturally mo rò pé kí mi kàn lè kú gírì pé let's go and he's a best friend gbogbo èèyàn kọ́ ló lè di pé Oya, yá kò ń lè jẹ́ àlọ́ no it doesn't work that way but àwọn èèyàn máa ń envy àwọn nǹkan míì tán bá rí wọn kì mọ̀ pé no it's more than pé okay àwa làáfà àwọn àwa ni kinní kan bí kinní ẹ̀ ṣe wá wà lọ àárín ọ̀rẹ́ ló wà lọ́dọ̀ ìyàwó àti ọkọ ó wà lọ́dọ̀ bàbá àtọmọ kéèyàn mọ límìtì àbí extent ibi tó ń kálukú tó lè sacrifice dé kódìlà àfọwà subhanallah tẹnìkan bá lè offer help láàrin oṣù kan ó ti tó ìwọ náà take care the remaining twenty eight days àbí twenty nine days tó sùn kan fi pé irú àwọn nǹkan wọ̀nyí tá a bá ti mọ̀ ó máa ń dá wàhálà kalẹ̀ kí ẹ mọ̀ pé yes extent ibi tí wife mi lè support mi mọ̀ lélẹ̀ pé tó bá lówó lọ́wọ́ owó rẹ̀ ò dùn yá ẹ kò dé la àfọwà let's go kò nídìí kí n yẹ dagiment ṣé kò wà ridiculous kí kí kíyàn kí ọkùnrin àtobìnrin bàbá àtọmọ kan ṣàkíkọ tán kíjà wa ṣẹlẹ̀ nítorí pé ìyàwó ò fọkọ àbí kò yọkọ lówó tí ó pa níjọ àkíkọ ridiculous things kódìlà àfọwà let's go ó ti mọ̀ pé ìyàwó ẹ̀ ó lọ́ọ̀fù ẹ̀ ó ń dáná fún ẹ̀ ó ń tọ́jú ọmọ bọ̀ tó bá di bíi pé owó kékeré kan tẹ̀ lọ́wọ́ kódìlà àfọwà weakness ti ẹ̀ nìyẹn oníwà lẹ́bi mo ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ ṣe sẹ́yìn yẹn náà máa fi parí inṣàlá wọn ni falẹ́bi yambagi ayin yo amila nasa bi na mutkan yẹn oníwà wẹ̀tẹ̀jáwàzù antafsirihim ibi tó bá kù sí kágbójú kúrò ń bẹ bákan náà kí a má máa wo àléébù àwọn èèyàn wọn ni wàlẹ yàtàkàbà wàlẹ yàtàkàbàrú alásọgẹrì lẹsẹgọrì ká má ṣe ìgbéraga sọmọdé torí pé kò tó wa tá a bá jẹ àfa ńlá ká má sàkọ sáwọn àfa kéékèèké àmọ́ ibi táwọn náà dé wàlẹ ناقص لعقل bákan náà wala yatakabar ala naqis al-aql li nafsihi ẹni tá a rí i pé tó bá ti sọ̀rọ̀ ẹlòmíwà fẹ́ gbé láàrin àwùjọ ṣẹ́rí ìyẹn ní láti learn dynamics àti deal pẹ̀lú àwọn èèyàn ẹlòmíwà tó jẹ́ pé ẹjọ́ wà láwùjọ náà ni tó ń bá fẹ́ suggest báyìí kálukú wò pé kí là ń sọ kí là ń fún sọ báyìí ara yín náà dẹ̀ ni kóde là tẹ́ ẹ̀ bá learn láti let go tẹ́ ẹ̀ bá jẹ́ kó express ara ẹ̀ àwùjọ yín náà ẹ̀ padà máa yọ lẹ́yọ kankan náà ó ní ẹni tó jẹ́ pé ẹrù pọ́pọ́lọ́ rẹ̀ òkun tó ẹ má fi hàn pọ́pọ́lọ́ rẹ̀ òkun wala al-faqiri li faqrihi ẹ má dé o pẹ̀lú aláìní ìnìmánà tí ó fi mọ̀ pé ẹ̀ńtírìtì òun torí òun ní tóyín bal yu'amilu al-jami'a bil-lutfi wal muqabala á lò pẹ̀lú oníkálukú pẹ̀lú dáadáa pẹ̀lú àánú wal muqabala bima taqtadi al-hal èyí tí bùkátà bá ń béèrè fún ká máa fi lò pẹ̀lú àwọn èèyàn watanshariha lahu suduruhum ní tó bá máa welcome tó bá máa accommodate oníkàfẹ́ bá wọn lò ẹ wọ example tí mo mú wá pé nísìnyí I've got so many friends uh, who are willing to help who are willing to offer uh, their their time and their resources. Sikosi tọlọ́run bá jazakumullahu khairan. But yet, mo mọ limit oníkálukú. Kìíní ẹ̀dẹ̀ máa really help me. So mo kàn sí eléyìí, mi ń bá bíi pé tó practicable ni. Kò ń ṣe láti show we bóyá any extraordinary trait àbí thing. So kódìlà àfọwà. Gbogbo wa ẹ jẹ́ ká learn láti mọ bá a ṣe báwọn èèyàn lò then tán bá forgive tán bá ṣẹ̀ wá ká máa go ká let's go ẹ jẹ́ kí n parí pẹ̀lú àdìsá anábì wa muhammad sallallahu alayhi wa sallam àti bẹ́ẹ̀ ìtùkà anábì sallallahu alayhi wa sallam anábì sọ pé almuminu alladhi yukhalitu an-nasa wa yasbiru ala adahum mùsùlùmí tó interact pẹ̀lú àwọn èèyàn dáadáa tó máa ń let go tó bá ṣẹ̀ khairu min alladhi la yukhalitu ó lóore jẹun tó jẹ́ pé kì í mix máwọn èèyàn lọ wàlá yẹsùpẹ̀rù aláàdá ò kò dẹ́ ń lè overlook kan lè mójú kúrò láàrin ọkọ àtìyàwó ẹ̀jẹ̀ let go láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹ̀jẹ̀ let go láàrin ọmọ sí bàbá ẹ̀ let go ọ̀gá sọmọṣẹ́ let go ọmọṣẹ́ sọmọṣẹ́ ẹgbẹ́ let go bí láìfò ṣe move nìyẹn àfọ̀jọ̀gbọ́n ṣé àbúlé àtàyè akọni kí ló sọ fún wa òun sọ fún wa nínú ọ̀rọ̀ rárá ọ̀rọ̀ mọ́mù ṣáfì ni mo fẹ́ lọ ẹjẹ́ ọ̀rọ̀ mọ́mù ṣáfì ìmọ̀mù ṣáfì rahimahullahu ta'ala al-Mutallibi alayhi rahmatullah kí ni wọ́n sọ mọ́mù ṣáfì sọ pé lamma afawtu wa lam ahkid ala ahadin arahtu nafsi min amil adawati ìgbà tí mo let go tí ní nǹkan lẹ́mìí sẹ́ni kankan mọ́ pain ìdààmú tó máa ń wà níbi pé kéèyàn máa kíìpù malice ni ọkàn mi sì sinmi ń bẹ ẹni tí ò bá ti máa let go ọkàn rẹ ó ti busy jù tọkàn bá ti busy ó máa show nínú attitude gbogbo ẹni tó bá ti máa ń bi pé àbúkí ló ṣe yín àbúkí ló ń ṣẹlẹ̀ èèyàn ní láti work lórí ara ènìyàn Imam Shafi'i rahimahullah ó ní lamma afawtu wàlámù akid ala ahadi ìgbà tí mo learn láti let go tí mi máa ní grudge against ẹnì kankan mọ́ ní tí o bá rí kò ṣe ó ní arahtu nafsi min amil adawat ọkàn mi sinmi níbi wàhálà níbi káyà sókè fún pé lágbájá ó sọ̀rọ̀ mi lẹ́yìn lágbájá ó bà mí jẹ́ lágbájá ni mo ṣe fún tó kò appreciate ẹ̀ so ó wá ń tẹ̀síwájú ó ní ìní òháyè àdúwì ìndàrúyà ti yé èmi a máa kí ọ̀tá mi ti ń bá rí lè adfa aṣáró a ní bítẹ̀hìyà ti kí n lè bá a gbé aburú lọ pẹ̀lú kíkí tí mo kí yẹn èmi lè èmi ò fi kíkí sọ lẹ́nu ni nígbà kí tán tí mo kí dáadáa àwọn táwọn bá ti gbọ́n tó sọ lẹ́yìn nípa mi ìmọ̀mù ṣáfi ni ẹ̀ wọ́n gbà kí ló ní màá yìí ṣe ìyẹn dáa tó báyìí ó tún bá sọ̀tẹ̀ lágbájá alábòsí ni ọ o ẹni ṣe dáadáa sí ọ mo dẹ̀ mọ̀ pọ́ta ni ẹlòmíì gbogbo ọ̀tá ni ó mọ gbogbo ọ̀tá ni ó mọ mu àìmú gbogbo ọ̀tá inni o hayi àdúwò ìdàrúyàtì mo sábì ni màá yára kí ọ̀tá mi ti ń bá rí lè àtfà àṣàrọ̀ àní bí tẹ̀hìyàtì kíkì yẹn mo fi gbé aburú lọ ni ó ní wa ó the alibishra للإنسان insani obgidoro ẹni tí mi ò sì fẹ́ dọ́kàn ẹni tí n fẹ́ parí máa máa tójú ká sí máa ṣe kí ni ẹni tí n fẹ́ tí n fẹ́ dọ́kàndọ́kàn máa tójú ká sí nítorí kí ni ẹni ọ̀hẹ́yà wàá fa ṣàrọ̀ á ní bí tẹ̀hìyà ti wàá ó dẹ̀rọ̀ bí sọ̀rọ̀ lili insani obgidoro kọ́lẹ́ ní tí mi fẹ́ dáadáa nígbà mi màá máa tujú ká màá máa yára máa kàmá ń kọ́dẹ̀ àṣà kọ́lbí mahabati bíi pé ó ti gbogbo ọkàn mi ìfẹ́ rẹ̀ ni ìfẹ́ rẹ̀ kúnnú ọkàn mi tó pé ilé ayé ó kéré ju pé kí nǹkan máa hold malice grudges lọ. ó ní anáṣọ dáhùn wàdáwọ̀ náà sì kúrò bóhùn mú wàfẹ́ tí zàlè mú قطع الموادات الناس داعون àwọn èèyàn àìsàn ni wọn wàdáhùn náà sí kúrúbùhùmù àìsàn àwọn èèyàn ìgbà tí wọn sì máa ń kó ràn yàn ìgbà tí yàn bá súnmọ́ wọn ó tún máa ń pè tá a bá súnmọ́ àwọn èèyàn á rí the other side wọn ó ní wàá fèé ti záàlì mú kọtí olùmọ wa dá àti wàá fèé ti záàlì mú kọtí olùmọ wa dá àti tábọ wá sọ pé gbogbo ẹni tó ṣẹ̀ wá ni la fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ la fẹ́ gba ẹ̀tọ́ wa ànílẹ̀ nìkan tá a máa bá ṣeré mà tá a bá ti jìnnà sáwọn èèyàn tá a bá ti òde grudge jù sáwọn èèyàn ìfẹ́ ò máa gé ànáṣọ dáhùn wàdáhùn náà sì kúrò bóhùn mú wàfẹ́ ètè zàlẹ́hìn mú kọtí olùmọ̀wádàtì ó ní àwọn èèyàn àìsàn ni wọn o téèyàn bá ti téèyàn bá ti bá wọn ṣe èèyàn ò mọ̀ ibi tán kù sí èèyàn ò ra àìsàn ń bẹ lára wọn wàfẹ́ ètè zàlẹ́hìn mú tí ẹ bá sọ pé wọ́n fẹ́ isolate rẹ̀ ah, àwọn brothers wọ́n disappoint me àwọn brothers àwọn ah, really let me down wàfẹ́ ti zá àlehìn mu kọ̀tì olùmọ̀ àdáàtì tó bá lò ṣe mọ́ tó bá cut pẹ̀lú everybody kọ́tì olùmọ̀ àdáàtì ìfẹ́ tànàbí sọ pé tá a bá ti ní àníwá àlùjànnà ó ti ń gé ìfẹ́ yẹn nìyẹn kọ́dẹ̀là àfùwà ya ikhwan ẹ let go. وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله جزاكم الله خيرا أنا في أباني جوسنا وفاء ó sì ṣe ní òkúfa adúpẹ́ fọlọ́run ẹgbẹ́ gbà tí a bẹ̀rẹ̀ mo sọ náà pé ìwẹ̀ tí ó bá ju ọwọ́ ẹ̀mí ẹ̀ lẹ̀ fún ìtọ́nà ọ̀dọ̀ ọlọ́run yóò rí ìtọ́nà adúpẹ́ ah, fọlọ́run tó fi Islam kẹwàá àwọn àyà tí wọ́n ń tú fún wa yìí èyí tó ti lè láǹfààní jù náà ni pé ká lọ máa apply ẹ̀ eh, lẹ́gbàá bu sọ́yìn ṣe sọ lánàá ẹ lè tún gbọ́ in fact à ń ṣiṣẹ́ behind the scene láti jẹ́ ká compile gbogbo àwọn kìíní kó di ìwé tá a lè kà ní summary international ọlọ́run bá fi Islam kẹ́ ọ ọláyà ọlọ́run fi Islam kẹ́ ọ ó kù sọ nǹkan kan akáwọn náà wá wo mélòó ọbí how much of àwọn nǹkan wọ̀nyí la fẹ́ lò á dẹ̀ bẹ̀rẹ̀ sí rí transformation níṣẹ́ mi wa wàhálà ìfọlọ́gbà ẹ bá ti mú pé mo fẹ́ lu òfin ọlọ́run àyà á ní mo fẹ́ lò kí n wá ṣe gbogbo tó máa take láti máa rí pé kí ní ilẹ̀ ń ṣẹlẹ̀ ní life kò ní pẹ́ táwọn ìyàwó wa fi máa sọ pé alhamdulilayi bó ti change o àwọn ọmọ náà sọ bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ ò sọ àwọn ọ̀rẹ́ ò sọ lábà máa dá sí níwájú àwọn èèyàn lẹ́dẹ̀ẹ́dẹ́ ń dáadáa náà níwájú ọlọ́run àbẹ̀ ọlọ́run kò ṣe lè nírọ̀rùn fún wọn bá a ṣe gbọ́ yìí ó dùn létí ó tẹ ọkàn níwò rẹ̀ tí ó fi wá transform rẹ̀ tí ó fi mú growth rẹ̀ wá tí gọ́ọ̀mẹ̀ntì ó fi ṣẹlẹ̀ ọlọ́run kò fi ṣe ìdókòwò fẹ́ni kankan wà kọ́rọ̀ wà lọ́rọ̀ lílò lẹ́yìn tá a ti gbọ́ lẹ́ẹ̀kan sí kọ́nà bá sọ fún àwọn ẹ̀yìn dáadáa ẹ jẹ́ ká jẹ sàrúrà ẹ̀ ká pàdé láàárọ̀ ọ̀la ọ̀run ọ̀la kó ṣọ́ pàdé wa ní àárọ̀ yìí ṣé ẹ̀kọ́ wa ní èkó mo ń ṣe lecture ní ajá so tó bá ti di time yẹn á tún padà sí telegram ẹ̀rọ ìwà iná ọ̀tí àmọ́.